اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim nahmaduka allahumma ala ma nawarta qulubana binuril hidayah وعصمتنا من الضلالة والغوايا ونصلي ونسلم على حبيبك الذي هديت به الأنام وكشفت ببعثته غياهب الجهالات وشبهات الأوهام وعلى آله الأخيار وأصحابه الذين أغاض الله بهم الكفار وبعد أرقوا فون الله سبحانه وتعالى أسكي أن يلقبوا من نللقوا نللوكو àti ní gbogbo السلام عليكم ورحمة الله وبركاته a káàbọ̀ sí orí ètò yín ètò wa hadiyo nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alaihi wasallam le tẹ̀tí retí ni àwọn fàdílà tó sheikh ti wà ń abu musab ibrahim ibn saleh aganija kọlọmbà kó mọ́ṣájẹ́ kí arin wọn pẹ́ àjíǹde ara ọlọ́mọṣájẹ́ kí ó máa jẹ́ yín gbogbo gbà iná là ń pè lánàá ọlọ́mọba jẹ́ kí arin yín pè pẹ́ gbogbo àwọn àǹfààní tẹ̀ ń ṣe fún mà lórí ibò ni ayé ó ṣe da tálùkì àmọ́ ní ó ṣe da abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kó mọ́ dùn yín láadáa gbogbo àwọn nǹkan tí ẹ̀rùn rúkan ní ti dáadáa lọ́dọ̀ ọlọ́run bá abẹ́lọ́run bá kọ́mọ́ṣà ṣe fún wa gbogbo ata báwọn ṣàmì kọ́lọ́mọ́ṣà jẹ́ orí bẹ́ẹ̀ fáwa náà èyí tí wọ́n bá fi sọ̀rọ̀ ní àárọ̀ tèmi òun náà nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti ń ṣe lálàyé fún wa bọ̀ ẹ̀ka ti àárọ̀ yìí òun náà ni alìmánu bílíọ̀wùmíl àhìr ìnígbàgbọ́ sí ọjọ́ kẹyìn bó o láṣẹ nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn kí ni tàlápẹ̀ mùsùlùmí nípa pé ó nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn òun náà la fẹ́ mọ̀ láàárọ̀ yìí ẹ dákun ẹ jẹ́ kí a farabalẹ̀ wọ̀ kí a gbọ́ wọn bisimilah. alhamdulilayi ilayi awalina wal akhirin wasalaatu wasalaam ala mabuuti rahmatan lil caalamiin muhammad bin abdillah wa ala ali wa sahab wa alayna ajmahin ọ̀pẹ́ni fún wọn lọ́n àtọ̀rọ̀ kí fún aṣíwájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba subahana wa ta'ala tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́wasọ́nà olùkọ́ àṣìbí dáadáa olùsùn oríire mọ́wa anabi yìí ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá kí ọlọ́run ọba kó sì bá mú dérí àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ inṣáàlá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa èyí tí a tún máa mú ẹnu kàn tí a máa ṣàlàyé rẹ̀ fún wa òun náà ni ètò tó ń jẹ́ ká kan nínú àwọn ẹ̀ka ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí àkídà àwa mùsùlùmí ètò jẹ́ àkọ́kọ́ nínú ẹ̀ka rẹ̀ eléyìí náà ni a pè ní àbí ètò jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ẹ̀ka rẹ̀ eléyìí náà ni a pè ní àlèémánú bìyẹ́ òmìnirikìyàmá ìnígbàgbọ́ nípa ọjọ́ ògbéǹdà àlèkìyàmá ni eléyìí ìnígbàgbọ́ nípa ọjọ́ gbèndé alikiyama kí ló ń pè ní ọjọ́ gbèndé alikiyama eléyìí kọ́kọ́ ṣe pàtàkì láti mọ eléyìí ṣe pàtàkì láti mọ dáadáa tọ kí ló dé tá a sì fi ń pe ọjọ́ yìí ní ọjọ́ gbèndé alikiyama níta fi pe ní yẹ́wọ̀n alikiyama ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ tó ṣe pé ọlọ́wọ̀n ọba subahana wàtàhálà yóò gbé àwọn èèyàn dìde nínú rẹ̀ tọ́ba wa gbé wọn dìde ni kí ni ó torí ẹ̀ gbé wọn dìde lílẹ hisabi wàlìjàzá láti bí kíkálukú kó wá ṣe sòrò iṣẹ èyí tó gbélé ayé rẹ ṣe kó wá ṣe sòrò rẹ kìtọ̀ sí dáadáa ló ṣe ní àbí aburú ló ṣe wá ṣe ìṣirò rẹ fún wa tó tí kálukú bá bá wá ṣe sòrò iṣẹ rẹ yìí lẹ́yìn rẹ ọlọ́run wa tún san kálukú lẹ́sàn-án iṣẹ́ tó bá gbé ilé ayé ṣe eléyìí ni àyíntà ń pè lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmù kí ló wá dé tá a fi pè lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmù àbí lọ́jọ́ kàn yín torí pé ọjọ́ kàn yín gangan ni islam máa pè wọ́n pè ní ọjọ́ kan torí pé láyà ó máa bá àdàhò kò ní sí ọjọ́ mi lẹ́yìn ọjọ́ yìí mọ́ tí ọjọ́ yìí bá ti ṣẹlẹ̀ ní àtúnrí ọjọ́ mi mọ́ tí ó tún ṣẹlẹ̀ ọjọ́ yìí náà ni kí tó bá ti wá ṣẹlẹ̀ ní kí ọmọ wá ṣẹlẹ̀ ara àwọn ọmọ àlìjá náà wọ́n mọ̀ wà láyé wọn kọ́lọ́nkọ́ kàmì àyè tí ń kúnnú wọn a sì rí àwọn ọmọ náà táwọn náà sì kíni tí wọ́n wà ní àyè wọn kọ́lọ́nkọ́ sọ wa kó níbi ìyá náà eléyìí ni alaye àbí ìtumọ̀ tá n pè ní alìmánu bìyà òmìnirikìyàmà kí wàá ní àwọn ìgbàgbọ́ èyí tó yẹ ká ní sí ọjọ́ yìí àwọn nǹkan kan ó jẹ́ dandan fún wa tá a gbọ́dọ̀ ní sí ọjọ́ yìí kó tó di pé a mọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí òdodo tó sì nígbàgbọ́ nípa ọjọ́ ìgbéǹde alikiyama yìí àwọn nǹkan mẹ́ta kan gbogbo wa a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ọlọ́run ọba yóò gbé wa dìde kó nínú sàárè wa ìyẹn ni pé gbogbo ẹni tó ti kú látàná tó fi dòní tí ó fi dọ̀la tí ó fi di ìgbà tí ayé ọ̀pá gbogbo wọn pátápátá ọlọ́run ọba ó gbé wọn dìde hina yóò ń fa kofi sóòrì nafkatan thaniya nígbà tí ọlọ́run bá pa wọn látọ́pa àwọn mọ̀láìkà láṣẹ pé kí wọ́n fọn fèrè sínú òwò ní fèrè ẹlẹ́ẹ̀kejì ipe ẹyin yẹn ẹ dìde níbi tẹ ẹ kó sí ẹ dìde nù sàárè yín ẹni tó kú sínú sàárè ẹni tó kú tí wọ́n sin sínú sàárè yóò dìde ẹni tó kú sómi yóò dìde ẹni tí iná jópa tó tó tó dẹrú yóò dìde ẹni tí mọ́tò lọ tó lọ tàfà tó lọ bí a ń lọ ta òun náà dìde gbogbo kálukú ó dìde tí tí wọ́n bá wà ẹni tẹ́ran kó jẹ òun náà ó yóò dìde àwọn èèyàn wà dìde ń jọ́nà lọ́hùn wà dìde lọ bọ́ ọlọ́wọ́n subahana wa ta'ala hufatan gairam tẹ̀ilin lẹ́ni tí wọn ò ní wọ bàtà ni wọn fi dìde lọ síwájú ọlọ́run ọba uratan gairam tasatirin wọn dìde lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kẹ́ni wọn ò ní lasọ lára kò ní sasọ lára wọn goriland wọn sì dìde lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kẹ́ni wọn ò ní dábẹ́ fún wọn ọkùnrin wa wọn ò ní dábẹ́ fún obìnrin wa wọn ò ní dábẹ́ fún ajẹ́kẹ́ bá a ṣe wáyé bẹ́ẹ̀ náà láṣẹ dìde wájú ọlọ́run ọba àlá kò sí yàtọ̀ láti kálukú wa ń bọ̀ wá sáyé àmọ́ sọ wáyé o bákan náà ńgbà tá ń bọ̀ wá sáyé wọn ò dábẹ́ fún wa o ńgbà tá ń bọ̀ wá sáyé à ní bàtà kálukú àbí ẹ ti rọmọ ká tí wọn bí tí wọn á ní ọwọ bàtà alátòdì ọrùn ọdáyé tako tó máa wọ bàtà ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà láàṣẹ gbé wọn dìde kùránì sì tọ́ka sílẹ̀ nípa pé bí ó sì rí nu sórọ́tòlá àmbíyá àyà one oh four ọlọ́ọ̀ni kàmá bàdáàna awwala awwala khalikin nùcídùú ọlọ́ọ̀ni báwo ọlọ́wọ́n ọba bá a ṣe bẹ̀rẹ̀ ìdẹ́dà tàkọ́kọ́ bá a ṣe dá yín tẹ̀ fi wá sáyé lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láṣẹ dá yín padà wá adán alẹ́ yìí náà ọlọ́ọ̀ni eléyìí ó ti di ọ̀tọ́ fún wa ó ti di ó ti di dandan fún wa ó sì ti dàdéhùn lé wa lérí paṣẹ bẹ́ẹ̀ ìnà kò nà fa ìlín ọlọ́ọ̀ni bá a ṣe ṣe yín nù o kò sí tàbí ṣùgbọ́n bí ó ṣe padà rí fún yín nù eléyìí ni ó ń tọ́ka sí pé bí gbogbo wa bá a ṣe máa padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tọ̀ ìgbàgbọ́ pé ọlọ́run ó gbé wa dìde ẹlòmíì lè máa dáàtù bọ́jẹ́ pé àwọn kan ṣe ń dáàtù lónìí ẹlòmíì lè máa dáàtù nípa pé ṣé sì ni orí ṣé pọ́lọ́run ọba subahana wa ta'ala yóò yóò yóò yóò gbé wa dìde à yóò gbé wa dìde o yóò gbé wa dìde o bí gbàtọ́ nìkan ń sọ nínú alukọ̀rán kẹrìmù pé a ah, a ah, ẹ̀ talẹ̀ ń tọ́ fẹ́ yé àwọn egungun yìí wàá yẹ rọ̀ egun tó ti kú ti kù yìí Aa ah, ah, tani ó yè ọlọ́run ní kó lè sọ fún wọn pé yóò yé ha ọ yóò yè alẹ́bi àǹṣá àhà awùwàlámàrọ̀ ọba tó kọ́kọ́ dá egun yẹn lákọ̀ọ́kọ́ ọjọ́ tó fi di tí ń sẹ̀mí tó fi di pọ́ lẹ́ran lára ọlọ́run ọba yìí náà ni ó ṣe kínni ni ó yè àwọn nǹkan yìí nígbà tí ọba yè tọ́ eléyìí jẹ́ ó jẹ́ ìgbàgbọ́ kan tá a fẹ́ ká ní ẹ̀rí wá pọ̀ tí ń tọ́ka lérí pálíkì àmọ́ ó ṣe kínni yóò òun lọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá aláǹsọ nínú sọ́rọ̀tù mọ̀mìnún àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún sí ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún. ọlọ́run bá ń sọ mẹ́ba yìí pé túnmọ̀ ìnàkùn bá àdàdà àlìkàlàmà yìí tó ọlọ́run ní lẹ́yìn eléyìí lẹ́yìn tá a sọ yìí ẹ̀yìn yẹn padà wá di òkú túnmọ̀ ìnàkùn yàwó màlìkìyàmà tó bá a tó ọlọ́run ní bákan náà lọ́jọ́ ìgbéǹde àlìkìyàmà. eléyìí òun ni ẹ̀rí ti ń tọ́ka lérí pé kò sí tàbí ṣùgbọ́n a padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà ká wá gbà pé a padà yìí wàláì ọgbọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nínú ọkàn wa ká sì gbà pé wọ́n gbé àdìde nínú ọkàn wa ló fi jẹ́ gbogbo mùsùlùmí ayé tí nǹkan kan mi ò wọnú ọpọlọ gbogbo wọn a rí i pé n tó ṣe déédéé jù tó sì bá làákàyè lọ tó sì gbọ́ ọgbọ́n àti òye lọ òun náà ni pé kọ́lọ́hún ọba kó gbé àwọn èèyàn dìde gbogbo ẹ̀dá tí ń bẹ láyé yìí kọ́ dá wọn padà sí ọ̀dọ̀ rẹ̀ kọ́ wá san wọn lẹ́sàn àwọn nǹkan tó pa wọn láṣẹ bẹ́ẹ̀ kí wọ́n ó ṣe láyé láti rí ahọ́n àwọn ànábì ọlọ́run ọba àwọn nǹkan tó ní kí wọ́n ó ṣe pàtó ní akírun tá a kí tó ní agbáwẹ̀ tá a gbàwẹ̀ tó ní a máa jàǹbá tá a jàǹbá tá a ń sòdodo tó ní a máa parọ́ tá a parọ́ tó ní a máa ṣe dáadáa tá a ń ṣe gbogbo àwọn nǹkan yìí káwá ní gbogbo nǹkan yìí ìyọkàn lọ bẹ́ẹ̀ kò ní wa mọ́ àti ẹni ẹlẹ́sàn rẹ̀ eléyìí a kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá aláwa ń sọ fún wa nínú alukur'an suratul muminun aya one fifteen ọlọ́run ní afa asebetun anamọ kọlakinakum abatha ọlọ́run ní sẹ́yìn yẹn ń rò ní ipe àwọ̀ ọlọ́run ọba àkàndá yín lásán ni bí ẹ wá jẹ́ kẹkàn wá mú kẹ wá gbádùn kẹ ẹ ṣeré ṣe rò pé àkàndá yín sáyé lásán ni ọlọ́ni wa anakun ilé yìí nàlá tòrìjà òun abẹ́yìn rò pé yìí ò ní padà sọ́dọ̀ wa ń jọ ẹ padà sọ́dọ̀ ọlọ́run o eléyìí ni ọlọ́run ọba aláṣọ bá ń tala ti fi fún wa bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba tó sọ fún ànábì rẹ̀ nínú sọ́tòlù kọ́sọ́s àyà eighty five ọlọ́ni iná lẹ́dí fọ́rọ̀dọ̀ àlẹ́kẹ́lù kùrọ̀hánà ọlọ́ni ìrì ànábì lọ́mọ pé ọba tó ṣe pé òun ló ṣe kùránì lọ́rọ̀ yẹn fún ọ òun ló ní ọmọ ẹ̀ka òun ló gbéwèé rẹ̀ fún ọ tó sì ló gbéwèé yẹn lé ọ lọ́wọ́ òun ló sì ní o fi jíṣẹ́ fáwọn èèyàn lọ́rọ́ dúkà ilà màádìn ọba yóò padà dọ́ padà sí ọ̀dọ́ rẹ̀ ní ọjọ́ kan eléyìí ni àwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ fún wa pé alikiyama yóò sẹlẹ̀ bàbá kan kú báyìí bá a ṣe kú yìí kìsì pa àkàkú wa ń lọ bẹ́ẹ̀ o ìjọ kan jẹ́ ìjọ kan tí a padà wá ṣe kínni táwa jábọ̀ ṣe wa kẹ́nìkan mọ́ra rò pé kọ́ ayé ọ̀parẹ́ wọ́n ti ní ọ̀parẹ́ láti yọ iná kò tí ì parẹ́ ní ọ̀tá náà bí ti lọ ìtún ní àlìkámù ní pẹ́ tí ó fi parẹ́ kò tí wàá parẹ́ náà ọpẹ́ lójú ti ẹni o ó jìnà lójú ti ẹni o kè jìnà lójú ọlọ́dọ̀ ọlọ́run ọba àti gbogbo àwọn tí nǹkan bá dá lójú àti gbogbo àwọn tí nǹkan bá dá tásìkò bá máa tó nì ayé òsè kínni ayé ni àwa ní lọ lásán ó ti yé àwọn ò wọn gba ẹ̀sán wọn kọ́lọ̀njá bá ẹ̀sán dáadáa. ìgbàgbọ́ kejì èyí tá a gbọ́dọ̀ ní sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkèyàmà alìmánu bilhisabi wàlìjàsá tẹ́lọ̀ ń bá gbé wa dìde lálìkèyàmà a tún gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ó san wá lẹ́sàn yóò san wá lẹ́sàn yóò sì ṣèṣì ro ṣẹ́ ẹnìkọ̀ọ̀kan kó tó di pọ́ san wá lẹ́sàn ẹni rí ó ṣe tiẹ̀ ẹni ibú ó ṣe tiẹ̀ ọlọ́run ó wàá ṣèṣì ro kálukú lérí iṣẹ́ rẹ̀ yóò sì fún lẹ́sàn ìtọ́ba tọ́ sí kálukú ẹ̀rí pọ̀ tí ń sọ fún wa eléyìí ni àtúngbọ̀dọ̀ jọ yẹgẹ o torí ẹlòmíràn yẹn àtẹ̀lé dídí lóòótọ́ kò sí kálukú ni kọ́lá ẹlòmíì gbà pé wọ́n tó fi dá nǹkan mí ni kọ́lá mẹ́nu mùsùlùmí tọ́jú àfọ oníwàásí tí ó tún máa ń sọ pé eh, alẹ́ tí wàá rí pọ́ lọ tọ́bọ̀ abá ti kú tán akú náà lọ́wọ́ yà tó fi wá dá nǹkan mí ni báyìí yóò ṣe máa lọ náà kò lè parẹ́ ẹ̀mẹ́jọ wá sínú ọpọlọ wa torí pé tá a bá ní pé kó wá sí tó bá wá sínú ọpọlọ wa ó túmọ̀ sí pé ìgbàgbọ́ owó dúró àti pé kí n kò bá làákà ìmọ̀ kọ̀bá làákà mu ká ní báwọn èèyàn ṣe dààmú láyé yìí ẹ̀hìn àbí báwọn kan ṣe jàǹbá àwọn èèyàn láyé yìí kó wá lọ lọ́fẹ̀ẹ́ ayé gan gbọ́dọ̀ jọ́ bá làákà ìwà mu bẹ́ẹ̀ tí ìbá ṣẹni tí ọpọlọ mọ nìyàn tí ò bá sí pẹ̀lú rẹ̀ mọ́ tó ti pọ́kọ̀ lọ ẹranko ní gbé káàkiri yóò wò pé èèyàn ṣàbú láyé kọ́ mọ́ fi jẹyà ẹ̀yin gangan fúnra yín tẹ̀ ń bẹ láyé tẹ̀ ń kọ̀ǹtúrà yé ẹ ṣe dá àwọn ìyè akankalẹ̀ fún gbogbo àwọn ẹlẹ́sẹ̀ kọ̀ọ̀kan tọ ọlọ́run ọba tó wá ní pé kẹ́ ẹ má jẹ́ yà láyé sí kò wá ní ká jẹ́ lálùkì àmọ́ ẹni tí ọba sí wa ṣe tiẹ̀ ọlọ́run ọba kọ́mọ́sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ́sí wa ní oníyà nínú àwọn ẹ̀rí èyí tó jẹ́ kó yẹ wa pé a sì ṣírò iṣẹ́ wa o a sì tún gba ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba lédi iṣẹ́ dáta bá ṣe ọlọ́run ní ìnà ilé ìnà ìyá abahun ọlọ́run ní ẹjẹ́ kó yá àwọn èèyàn pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ń padà bọ̀ o tó mọ ìnà àlẹ́ ìnà ìṣàbáhùn ọlọ́run ní ẹ̀sìn jẹ́ kó yé wọn pé àwọ̀ ọlọ́run ọba náà láṣẹ sí ròṣẹ́ wọn á ka gbogbo ṣẹ́ wọn lẹ́yọkọ̀ọ̀kan sọ́dọ̀tò gáṣíà àyà twenty five sí twenty six ọlọ́run ọba aláàtún sọ ní ààyè míì nípa pé tí ń sọ nípa àwọn ẹ̀sán tí ó sàn wá sọ́dọ̀tò àníhàn àyà sixteen ẹ̀rí gbogbo ohun tá à ń sọ yìí láàmẹ́rin wá fún kálí mọ̀ pé gbogbo ẹ̀ ló lẹ́rìí evidence láti inú ọ̀rọ̀ ọlọ́run ọba aláà kíkà sípà kan ro ọlọ́run bá aláǹsọ báyìí pé máa ń jẹ́ abilẹ̀ hasana ẹnikẹ́ni tó bá mú dáadáa wá tó bá ṣe dáadáa kan fọláwo aṣèrò àmùsàlẹ́hà irú ẹni bẹ́ẹ̀ yóò gbà ládàá mẹ́wàá rọ́pò wọ́n máa ń jẹ́ abisẹ́ yìí ha ẹnikẹ́ni tó bá wá ṣe ìbàjẹ́ tó wùwà tí ọ̀dà fọlá yóògìza ilẹ̀ mẹ́tẹ̀láhà ọlọ́run láàánú san lẹ́sàn tó jurú tó ṣe lọ wàhùn láàyò vilamun ọlọ́run ní ẹlọ́mọ pé ẹ̀ àníbòyìn sí o eléyìí ní fi rinlẹ̀ fún wa pé wọ́n tó ń ṣe dáadáa máa ṣe ń so ọgbẹ̀sán rẹ̀ kọ́dà ẹ̀sán rẹ̀ yóò kó lẹ́yọ̀ kan láti rí mẹ́wàá ní ó ti ṣe gẹ́ni ní ó ti bẹ̀rẹ̀ yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ yóò mọ̀ lọ bẹ́ẹ̀ gbígbàgbọ́ rẹ̀ bá ṣe fi mọ lẹ́sán rẹ̀ ó sì fi pọ̀ sí. yóò ọkọ lọ yóò ọkọ débi ọgọ́rùn-ún méje náà tó bá tún wá kó méje tó mọ̀ wá lọ sí gbígbàgbọ́ rẹ̀ bá ṣe pọ̀ sí lẹ́sán rẹ̀ ó sì pọ̀ sí lérí iṣẹ́ kan tó bá ṣe ọlọ́run àwa mùsùlùmí a ní láti nígbàgbọ́ pé ọjọ́ gbìndà kìámọ́ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ọdẹ ṣèṣe rọṣẹ bẹ́ẹ̀ ni ó san àwọn èèyàn ní ẹ̀sán òun lọ̀rọ̀ tí anabi wa muhammad sọlọ́lá alẹ́wọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih bukhari àti muslim àwọn kan ní ká má lo bukhari mọ́ àwọn máa lò ó torí òun ni gbogbo àwọn àfáàyè tí wọ́n dá nǹkan mọ̀ àwọn ẹni ọlọ́run ọba òun ni gbogbo wọn ń lò pátápátá òun náà sì lọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam tọ́lá làáfíà jùlọ ti ń bẹ ní inú rẹ̀ wọ́n ní anabi muhammad àwọn sọ pa yìí pé tó bá dijọ́ gbẹdàlẹ̀ kí á mọ ọlọ́wọ́n ọba yóò máa sọ pé ọlọ́wọ́n ọba subahana tala yóò sun ẹrú rẹ̀ mọ́ ọlọ́wọ́n bó sun yóò wá jẹ́ pé yóò wá láàrin òun àti ọlọ́wọ́n ọba subahana tala òun pé kò sẹ́ni kankan tí ó rí ẹrú rẹ̀ yìí tọ́lọ́ bá sọ̀mọ́ tán ọlọ́wọ́n àtàwọn ẹ̀tì ẹnìkan náà ni wọ́n jọjá wa fọyàkúlù ọlọ́wọ́n mọ̀ wá sọ fún ẹrú yẹn pé àtẹ́ àrífù dánbà kádà sọ mẹ̀sẹ̀ báyìí báyìí tó ṣe lọ́jọ́ báyìí ọjọ́ tí wọ́n ń bi ọlọ́rọ̀ tó parọ́ ọjọ́ tí wà àtẹnìkan jọ ń ṣe papọ̀ àfáàtọ̀ jàǹbá rẹ̀ tó tún parọ́ lé lérí ọjọ́ tó ṣe pé ntí ò ṣe ntéyìn ò ṣe lọ́ ń sọ pé ó ṣe tọ̀ sọ ọ̀nà tí ọjọ́ yẹn àtàrífù dàmbà kádà sọ ọmọ ẹ̀sẹ̀ báyìí báyìí tó ṣe fọyàkóòlù yọmọ wọn sọ pé náà mọ̀ wọn mọ̀ ó ti yé ìrì ọlọ́run ọba mi mọ́ ha hátà ìdá kọ̀rọ̀rà hu bìtùnú òbí ọlọ́run ní tẹ́rù bá wá gbà tó bá fi rinlẹ̀ tó acknowledge pé òun ṣe kíni òun sì ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti fi ṣe bẹ́ẹ̀ tó bá fi rinlẹ̀ bẹ́ẹ̀ ahánahu kọ̀dẹ̀ tóun ti wá dájú pé ee ntòkù náà ni pé inú náà ni sírètì òun lòun ọba ọlọ́run nígbà tó ń bẹ láyé mo ìjáwìn èèyàn mọ̀ pé oníjàmbá ni ọ́ oníjàmbá ni ọ́ ìjẹ́ wọn mọ̀ sọtì yé èyí tí mo sì jẹ́ kí wọ́n mọ̀ náà ń bẹ̀ nù rẹ̀ tọ́ ọlọ́ni wà á fẹ́rù ha lákàlẹ̀ yá o ọlọ́ni lónìí màá ṣàforíjìn ẹ̀sẹ̀ rẹ̀ fún ọ òtí yé àfàyòótọ́ kìtàbà hasanatihi wọn wà fún rẹ̀ níbẹ̀ wọn fún láwọn àtìrà iṣẹ́ rí èyí tó ṣe àmọ́ bí wa muhammad wa ni àmọ́ ní tọ́bajẹ́ gẹ̀fẹ̀rí àbí mọ̀nàfìkì ẹni tí ò ṣe nǹkan dáadáa tí ń sábòsí fi ń da nǹkan rú káàkiri tí ó sẹ̀sìn ọlọ́run bá bó ṣe yẹ kó ṣe é irú ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run ni ànábì ni wọ́n ó pèrú ẹni bẹ́ẹ̀ aláàrò òsèlè kàláìk lérí bíi tí gbogbo ẹ̀ dábàá pátápátá ojú gbogbo ayé ni wọ́n ti pè ọlọ́run ní lọ pè sí kọ̀rọ̀ o kò ní pè sí kọ̀rọ̀ rárá o wọ́n pèrú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wà á máa sọ fún pé àwọn eléyìí làwọn ni wọ́n pè ọlọ́run ọba wọn nírọ́ alẹ́ làánàtúláhi alàzọ́ọ̀lìmín ẹ lọ́ọ́ mọ̀ pé ibi dandan ọlọ́run ọba àánú àánú ọlọ́run kó jìnnà sí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alábòsí pátápátá kọ́lọ́wọ́n bá kọ́mọ́sí wa ní alábòsí. tọ́ eléyìí wá jẹ́ oyè wa pé gbogbo àwọn mùsùlùmí pátápátá tí wọ́n dá ẹ̀sìn ọlọ́run ọba mà gbogbo wọn ni wọ́n gbà pé alikiyama yóò ṣẹlẹ̀ á sì ṣòro ṣẹ́ wa kálukú sì gba ẹ̀sán tọ́sẹ̀ ṣe tábà wá ń wò pé ẹ̀yìn sí yóò rí bẹ̀ sẹ́ aláṣọ fún wa pé yóò rí bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn ní lọ ẹlẹ́sìn ò ní lọ láì jìyà ẹni tó sì ṣe dáadáa náà nìyọ́ gba ẹ̀sán dáadáa àti pété abá tẹ̀ á rò pé kò ní ṣẹlẹ̀ kí wàá ní bẹ́nẹ́fìtì tá a fẹ́ rí níbi pọ́lọ́ bá sẹ́ndì tíra sí wa ó sọ oríṣiríṣi àwọn tíra kalẹ̀ fún wa ta ní ká nígbàgbọ́ sí njò ní èyí tó jẹ́gbẹ́ yìí wọn ni kùránì kí ni àǹfààní kí ni ìwúlò ti ń bẹ lára pé àwọn ànábì ọlọ́wọ́n ọba wọn wá sáyé kí làfẹ́ kí wàá nítumọ̀ rẹ̀ kò nítumọ̀ nù ọ̀dà kí ni gbogbo wa dààmú à ń kírun à ń gbáwẹ̀ à ń fi fipá lásán nìyẹn àwa ní ẹ̀sìn kankan lérí ẹ̀ àá ó yẹ kó o lè mọ̀ pé kíní yẹn ni ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ń tá a gbà sígbèsè ayé wa yìí nínú tí ọlọ́run bá a láàsọ yìí àjẹ́ pé kíni ìṣirò iṣẹ́ máa wà lérí á sì gbẹ̀sán ní orí rẹ̀ àti pé tá a bá wò náà nídàkejì gbogbo àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń takòtọ́ ọlọ́run bá a láì tí wọ́n ń sin tí ò yẹ kí wọ́n ṣe yìí ọ̀fẹ́ ni n ò lè lọ lọ́fẹ̀ẹ́ ilé lọ́lọ́run bá aláàfin sọ fún wa nínú alukur'ani ọlọ́run fọlá alánàlẹ́rì na orísìlá ìléyìn ọlọ́run yẹn lọ́mọ àwọn dájú dáadáa o ẹjẹ́ ó yé eyín dáadáa o nípa pé àwọ̀ ọlọ́run ọba á béèrè lọ́dọ̀ àwọn tá a ránṣẹ́ sí wàlànà alánàlẹ́ mọ̀rẹ́sẹ̀lẹ̀ a sì béèrè lọ́dọ̀ àwọn òjíṣẹ́ tá a rán gangan náà a bèrè lọ́wọ́ wọn falana kò sọ́nà aláìhìn bí ilmin wàmà kò nàgà ìbí ọlọ́run ni a sì sọ fún kálukú àwọn nǹkan tí wọ́n gbélé ayé wọn ṣe táwọn ọlọ́run ọba ti nímọ̀ nípa rẹ̀ a ṣàlàyé rẹ̀ fún kálukú kẹ́ ẹ lọ́mọ àmọ̀dájú dáadáa pé wàmà kò nàgà ìbí ipò àwọn ọlọ́run ọba ní àfa gbogbo ntẹ́ ṣe kò sí ìtọ́pamọ́ fún wa ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ̀ sí wa gẹ̀mbẹ̀rẹ̀ e, e, kedere ojú àwọ̀ ọlọ́wọ́n bá tó gbogbo etí kálukú ń se yóò sì fún wa nírò kọ́nọ̀bà subhanahu wa ta'ala ó jẹ́ ká dá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ká bá dáadáa pàdé níjẹ́ ọ̀gbìn dalẹ̀ kíámà nínú sàárè wa nínú gbàgbọ́ èyí tá a tún fẹ́ ká ní tọ́jẹ́ gbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta sí aliyahum al-akhir ọjọ́ ọ̀gbẹ̀yìn òun náà ni alìmánu bìlìjánná wọ̀nárì agbọ́dọ̀ nígbàgbọ́ sí alìjánná àti iná pé méjèèjì ń bẹ kọ́dà méjèèjì ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n ti wà nísìn wọ́n ti wà nísìn ó ti yé kìtìpọ́ ọlọ́run ẹ̀sẹ̀ wàá da ní tó ti wà nílẹ̀ special ni agbọ̀rọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ pé méjèèjì yìí yóò máa wà lọ́gbére ni títàn ní bá méjèèjì wọ́tọ̀ bá wàhálì kí a máa yin àlìjánu ọ̀tàn àbí náà tán tó sì jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ rẹ̀ wọ́ o torí la fi ń ṣe àwọn àlàyé báyìí fúnra wa káàsì lọ́mọ̀ pàdé jẹ́ náà tá à ń sọ yẹn o dárò naim àwọn ilé ìgbádùn ni ilé ìdẹ̀ra ni tọ́lọ́wọ́n bá aláàpèsè kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀ àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n nígbàgbọ́ sáwọn ànábì rẹ̀ àwọn tí wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu àwọn tí wọ́n kọ́ ti tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bá pèsè ilé ìkalẹ̀ fún ọlọ́wọ́n bá aláwa ń sọ nínú alukur'ani nípa ọ̀rọ̀ ilé yìí ọlọ́run ní iná lẹ́dínà àmàlù wà ámìlú ọlọ́run láwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tá a sì ń ṣe dáadáa wùláhìkà hum kọ́ìrò libariya ọlọ́run láwọn èyí ní àwọn ní ẹni tí ṣe kékeré wọ́n jẹ́ni tó lóore jù nínú àwọn ẹ̀dá ọlọ́run jaza ohun ẹ̀ńdàrọ́bìhìm ọlọ́run lẹ́sàn tá a sàn wọ́n jannatu adenin tajarimin tahti al-anahar ọlọ́run ní alijanna tá a sàn wọ́n òun náà ni alijanna yẹn èyí tó ṣe kékeré akérèmọdò yóò máa sàn ní abẹ́rẹ́ eléyìí ni ẹ̀rí èyí tó hàn lójú méjèèjì tó sì ń kílẹ̀ pé a gbẹ̀sán o wọ́n sì ṣèṣirò ìṣẹ́ wa fún wa àdìsán tá a sì wàá gbà náà ní kíni àlìjánná ọlọ́run ọba subahánahu wàtàhálà nínú gbàgbọ́ èyí tí a gbọ́dọ̀ ní sí alikiyama òun náà ní ọ̀rọ̀ àlìjánná tá a sọ yìí ẹ ti jọ fún wa ní àyàkàṣe títún sọ nípa àlìjánná yìí ọlọ́run ní kẹ́lì mọ̀ pórí àlìjánná yìí pọ̀ gan dáadáa sì pọ̀ nínú rẹ̀ ẹ sì lè ro kàfá ẹnìkan ò lè mọ́rú dára yẹn bó ṣe tó kọ́rọ̀ ilé ìtọ́lọ́n bá ròyìn fún anáàlù kùránì àfa tíntín báyìí ni nínú púpọ̀ tíntín báyìí nínú púpọ̀ lọ́lọ́n kan ròyìn fún wa kò sẹ́ni tó lè mọ́ ọlọ́run bá wa ń jí óyé wa nínú alukur'ani ọlọ́run fàlà tá àlàmù náfùsùn má ó fi yàrá hù láhùn ọlọ́run ẹ̀mí kankan kọ̀ mọ́ ń ta àtọ́jú pamọ́ fún wọn ẹ̀mí kankan kò mọ ta tọ́jú pamọ́ fún mi n kó rọra ti àyóni nínú àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tuntun ojú àwọn nǹkan olóore àwọn nǹkan téèyàn bá rí báyìí ẹ̀mí yẹn mọ balẹ̀ àfa àfa inú yóò sì máa dùn inú yóò sì máa dùn ara yóò sì máa yá irú àwọn nǹkan bẹ́ẹ̀ láàṣì fún wọn jaza hanbi makano yamalud ọlọ́ni eléyàwó máa jẹ́ ẹ̀sán fún gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa ní tí wọ́n gbélé ayé wọ́n ṣe torí ẹ̀ náà láfi san wọn ní ẹ̀sán yìí bákan náà a ní ìgbàgbọ́ sí iná ọlọ́run ọba pé iná yìí ń bẹ́ o iná yìí sì ní dáńpé nínú ni kíni dáàrú làdáàd alẹ́tì àádàhàlọ́hù tààlà lílì káfírí na adọ́límìn èyí tí ọlọ́run ọba subahana wa tààlà tó pèsè kalẹ̀ fáwọn gèfèrí àwọn tí wọ́n já lábòsí àwọn ẹlẹ́sẹ̀ àwọn tó ṣe pé wọ́n takòtò ọlọ́run wọ́n takòtò jíṣẹ́ wọ́n takò àwọn ànábì ọlọ́run ọba pátápátá ọlọ́run ni wọ́n ẹ̀rọ àlọ́mọ̀ pé bẹ́ẹ̀ bá wọnú iná kọ́kọ́mọ̀ kókùn òun jóná ni o kò jóná lásán ìró oríṣiríṣi ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìyàjẹ̀ yìí tán kó mú mi sí sẹ́mọ̀ kí tíyẹn bá wọnú ẹ̀wọ̀n nílùú yìí ó lè mọ́ rí ya mi jẹ̀mọ́ ju kọ́kàn wà nù kéèjì lọ ó ṣe kọ́ra kọ́ra ọ̀yọ́ mọ̀ jẹun bẹ́ẹ̀ kọ́ra ẹlòmíín gbádùn nù ẹ̀wọ̀n ẹlòmíín ó pè rẹ̀ kọ́mọ̀ wà nù ẹ̀wọ̀n jù kọ́ wà ń tà lọ torí nù ẹ̀wọ̀n yóò jẹun àwọn àwọn àwọn ọlọ́pàá ò ní jẹ́ kó kú sáwọn lọ́rùn wọn ò sì ní jẹ́ kó dáràn bọ̀rẹ̀ lọ́rùn fáwọn wọn ò fún wọn lóúnjẹ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bọ́ wọn níbẹ̀ wọn àmọ́ ní tọ́ba wa ń ta ó lè ṣe kọ́ mọ́ rí iṣẹ́ kọ́ tẹ̀ mọ́ rí tí ó jẹ ó ti yẹ ó túmọ̀ sí pé ẹni tọ́ka wọnú ẹ̀wọ̀n ìyá kan náà ní jẹ bí yẹn bá wọnú náà oríṣiríṣi ìyà àwọn oníranran ìyà lọ́lọ́wọ́ bá àlá lọ nínú alukur'ani ọlọ́ni ìnàláha láàánà káfírí iná ọlọ́run ní mi ọlọ́run ọba mo gbé ìkẹ́ mi jìnnà sáwọn tí wọ́n jẹ́ tí wọ́n takò tèmi wà á dà láhùn sàáyìnrà ọlọ́run ní mo sì pálí sí kalẹ̀ fún wọn iná ńláńlá kan tá à ń pè ní iná sàáyìr ọlọ́run ní kọ́lídé iná fi ya abadan ọlọ́run ní wọ́n máa bẹ nínú náà yìí lọ́gbére ní o láàyè jìdúnà wàlí yanu wàlá nasírọ̀ ọlọ́run ní bó ṣẹlẹ̀ òkọ́ mọ gbogbo ẹni tó ṣẹbọ kú tó gbẹ́gun ni tó gbòòrò ni tí ń sọ̀rọ̀ òdílé ni gbogbo wọn pátápátá ni tí wọn bá kó bẹ́ẹ̀ tí wọn ò bá tó bá tí wọn fi kó irú àwọn èèyàn báyìí wọn ò ní rí ẹni tí ó ràn wọn lọ́wọ́ rárá bí ó ṣe lè kọ́ ma wọn ò sì ní rí ẹni tí ó gbà wọ́n lẹ̀ kọ́dà àwọn ò ní ráwọn èèyàn tí wọ́n jọ máa tí wọ́n jọ máa sọ pé àwọn tiẹ̀ máa ró kan pé àwọn ẹni yìí wọ́n ṣe ṣe kí wọ́n là wọn ọlọ́run kò ní ṣẹlẹ̀ ọlọ́ni yàwó mọ̀tàkọ́lọ́ ọlọ́ni yàwó mọ̀tàkọ́lábù ojú ohun fi ń náàrí ọlọ́ni ọjọ́ yìí làwọn ọlọ́wọ́n ọba láàmà yí wọn lọ láàmà yí wọn bọ̀ nínú náà yìí yẹkùlónà àwọn náà mọ̀ wá sọ pé yà á lẹ́yìn tánà àtọ̀ àná lọ́ha wà àtọ̀ àná rọ́ṣùlà àà ọmọ sí wa o irú ìdààmú wo wà lélẹ̀ kí ló wá dé tá a gbọ́dọ̀ sọ́lọ̀ ńlẹ́nu kí ló dé tá a kírun kí ló dé tá a gbàwẹ̀ kí ló tá a sí dáadáa kí ló tá a ń kówó òlu kí ló tá a ń jàǹbá àwọn èèyàn kí ló tá a ń parọ́ àwọn náà mo wá ní kí ló táwọn gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu táwọn sì gbọ́rọ̀ sí anabiwa muhammad sallallahu alayhi wa sallam táwọn gbọ́rọ̀ sí lẹ́nu torí ìdí eléyìí jẹ́ máa a ọ̀rọ̀ nípa ajọ́ ògbìn àlèkè àmà ni aṣọ fúnra wa yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú lérí ọ̀rọ̀ nípa ajọ́ ògbìn àlèkè àmà àwọn àlàyé tí ó tún so mọ́ ọ̀rọ̀ ọjọ́ ògbìn àlèkè a tún máa sọ fúnra wa tọ́lọ́mọba tún ní àmà ẹ̀bẹ̀ ní ayé ọlá tó tóbi ọlọ́run bá la subhanakallahumma wa bihamdik ashadu alla ilaha illa anta astaghfiruka wa atubu ilayk adúgbò fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àti kí àwọn fadilatu sheikh almudir abu musab ibrahim ibn saleh aganja kọlọ́mbà kí ó bá ṣe àlékún dáadáa wọn ọ̀rọ̀ nípa ìjọ ìgbéda kìáma ọ̀nà ni tí wọ́n ṣe lálàyé fún wa ẹ má jẹ́ kí gbàgbọ́ wa nípa ọjọ́ ìgbéda kìáma má jẹ́ kó mẹ́hẹ ẹ má sì jẹ́ kó yẹgin ẹ má sì jẹ́ ajé ó takora wọn gbogbo wa náà la máa ń tọrọ pa afẹ́wàlì jẹ́ náà nísìnyí tó ń bẹ nínú ọkàn àwọn kan nínú wa pé eh, ṣọ́jọ́ àlùkìyàmọ̀ yẹn sì rílì ṣó sì rọrùn ṣá ṣé sódodo sí ni o sì ń tọrọ pé o fẹ́ wà àlìjánná ibo ló fẹ́ gbà wà àlìjánná tí ọjọ́ ìgbéra àlùkìyàmọ̀ tí o bá ṣẹlẹ̀ bákan náà àrọ kálukú wa kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ètò jẹ kúkúrú ọ̀rọ̀ anabi ti gé kúrú fún wa pé ẹ má wulẹ̀ já lọ jìnnà anabi lẹ́nu tó bá ti kú ọjọ́ ń gbé dàkẹ́ àmọ́ tiẹ̀ ti dénú so wàá jẹ́ kí amúra di ọjọ́ náà Kama retí ọjọ́ ìgbéda lè kí àmọ́ náà pé ah mo fẹ́ wo bí jọ́nà ṣe máa rí náà èyí tó súnmọ́ òun náà ni ikú tó jẹ́ ọjọ́ ìgbéda lè kí àmọ́ ti tiẹ̀ múra dé kọ́lọ́hún bá kọ́mọ́ṣà ṣe rọrùn ẹja nígbàgbọ́ sí gbogbo àwọn kan ìkọ́lọ́hún bá kọ́mọ́ṣà jọ kó gbà á lẹ́rú kọ́mọ́ṣà fún wa ní ìgbàgbọ́ tí ó tọ́ àti tí ó yẹ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó gbàdọ̀ ọgbà àwọn tí wọ́n rin ètò ìlọ́wọ́ kó mọ́ṣá ṣàánú fún afẹ́bèrè ìbéèrè àti àwọn nǹkan mí ọlọ́kan òjọ̀kan tá a fẹ́ ṣèwádìí a sì tún lè tẹ àtẹ̀ránṣẹ́ fún nípa ìbéèrè wa pẹ̀lú ògọ́lọ́ láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ á tún àmọ́ wẹ́kọ̀mù ìbéèrè inṣàlá ta'ala ẹ jẹ́ ká tẹ̀ sí ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn fàdílà tó ṣe zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero eight zero six one five zero eight zero three two four eight zero six one five abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kò mọ́ ṣàṣe gbogbo ẹ̀rọ ọ̀hún pàdé lọ́la pẹ̀lú gọ́lọ́ orúkọ tèmi ni musaddiq ibn zakariya ibn sa'ad ọmọdúà asalaamualeykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabiwa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà làwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.